ènìyàn ló ní ìpinnu rere ní ìbẹ̀rẹ̀ ọdún bí àti ra ilẹ̀ kọ́ ilé àmọ́ di àsìkò yìí tí ọdún ti fẹ́ máa parí lọ wọn ò tí ì rí kankan ṣe nínú rẹ̀ nítorí bí sànmọ́nì ṣe rí ìdí nìyí o tí Orísun Estate fi gbé àǹfààní ember promo jáde ẹ ra plot ilẹ̀ mẹ́ta kí ẹ sì gbẹ́yọ kan sí i lọ́fẹ̀ẹ́ tàbí kí ẹ ra plot ilẹ̀ kan kí ẹ gba ẹ̀dínwó ìdá mẹ́wàá ten percent ní gbogbo ibi tí ilẹ̀ Orísun Estate bá wà ẹnìkan lè da ilẹ̀ yìí rà bẹ́ẹ̀ sì ni ẹ lè kẹ́gbẹ́jọ kórẹjọ torí oríire ò sí fẹ́yàn èèyàn kan ẹ má gbàgbé pé bí ẹ bá ra plọ́ọ̀tì ilẹ̀ mẹ́ta ẹ ó gbẹyọ kan sí i lọ́fẹ̀ẹ́ bó sì jẹ́ plọ́ọ̀tì kan lẹ́ra ẹ ó gba ẹ̀dínwó ìdá mẹ́wàá ten percent ní gbogbo ibi tí ilẹ̀ Orísun estate bá wà àǹfààní mìíràn ni wípé ẹ lè san owó yín tó lẹ́ẹ̀kan tàbí san díẹ̀díẹ̀ fún oṣù mẹ́ta ní pápá aláǹtó ìtorí two hundred thousand naira ní ilẹ̀ plọ́ọ̀tì kan ní Ẹ̀pẹ́ six hundred and fifty thousand naira ní ilẹ̀ plọ́ọ̀tì kan Kùjẹ́ Àbújá phase one two point five million naira onílẹ̀ plọ́ọ̀tì kan Kùjẹ́ Àbújá abuja phase two na hundred thousand naira ní kùjẹ́ abuja phase three six hundred thousand naira nílẹ̀ plọ́ọ̀tì kan mòwe one point two million naira nílẹ̀ plọ́ọ̀tì kan shimawa phase one na hundred thousand naira nílẹ̀ plọ́ọ̀tì kan shimawa phase two six hundred thousand naira ní plọ́ọ̀tì kan àgbọ̀wọ́ ìkòròdú eight hundred and fifty thousand naira ní akínyẹlé ìbàdàn five hundred thousand naira nílẹ̀ plọ́ọ̀tì kan àkúrẹ́ phase one five hundred thousand naira ní àkúrẹ́ phase two three hundred thousand naira ní ilẹ̀ plọ́ọ̀tì kan ìlọrin three hundred and fifty thousand naira ní ilẹ̀ plọ́ọ̀tì kan ẹ̀dẹ́ four fifty thousand naira ní òṣìẹ̀lẹ̀ abẹ́òkúta phase two two hundred and fifty thousand naira ní kájọlà òṣogbo three hundred thousand naira ní plọ́ọ̀tì kan ní Orísun estate àrà fọkànbalẹ̀ nílẹ̀ ti wà torí kò sí wàhálà ọmọ onílẹ̀ tàbí ṣẹ̀sófin ìjọba ilẹ̀ wa níye lórí ìrọ̀rùn ní sísanwó ilẹ̀ wa pẹ̀lú ìwé wa tó pé pérépéré fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí tàbí kí ẹ kàn sí wa ní plus seven fifty bani plaza suite sbe four and thirty-one aminu kano crescent kusetu abuja olúléeṣẹ́ wa ní fourth road six yaya baton road tọmọlójú estate nítòsí excellence hotel aguda ọgbà wẹ́bsáìtì wa ní www.kbltd.org orísun estate àjọṣepọ̀ orísun tẹlifíṣàn àti kimbuilder.